àyípadà tó gbòòrò ló ti ń wáyé káàkiri àgbáyé bí ìmọ̀ ẹ̀rọ ti ń gba ọ̀nà àrà ìmọ̀ àrọ́dàrọdà àti àwọn ohun àfojúrí tó jẹ́ ìpìlẹ̀ ọgbọ́n inú ló mú u wáyé nínú àyípadà ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ yìí ní àwọn márùndínlógóje akẹ́kọ̀ọ́gboyè ìmọ̀ ẹ̀rọ ilé ẹ̀kọ́ gíga yunifásítì ìmọ̀ ọ̀gbìn nílùú Abẹ́òkúta ti darapọ̀ mọ́ ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ti ń kàwé gboyè ayẹyẹ ọ̀hún kò fi mọ́ sí gbígba oyè àti dídarapọ̀ mọ́ ọmọ ẹgbẹ́ nìkan, àmọ́ ó fún wọn ní ojúṣe láti kó ipa nínú iṣẹ́ ìwádìí ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ àrà ọ̀tọ̀, eléyìí tí yóò wá ìyanjú sí ìpèníjà tí àwùjọ ń kojú. Ọ̀gá àgbà ẹ̀ka ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ àti àwọn èèyàn pàtàkì níbi ayẹyẹ náà tí Ọba aládé ìlú Òwú, Ọba Adélọlá Mátẹmilọ́lá àti àwọn èèyàn jàǹkànjàǹkàn mìíràn gba àwọn aláyẹyẹ náà lámọ̀ràn láti gba ojúnà àrà ọ̀tọ̀ ṣiṣẹ́ wọn lọ́nà tó perégedé láti tayọ lẹ́nu iṣẹ́ wọn. níkẹyìn wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́-gboyè ní ẹ̀bùn ìmọrírì iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ṣe. alága ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ nílùú Abẹ́òkúta kí àwọn ọmọ ẹgbẹ́ tuntun náà káàbọ̀ sínú ẹgbẹ́. ayẹyẹ ìgbaniwọlé sínú ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́-jáde ọdún 2022 sí ọdún 2023 ní Ẹ̀ka Ìmọ̀ Ẹ̀rọ Ilé Ẹ̀kọ́ FUNAAB ní ẹlẹ́ẹ̀kẹsàn-án irúu rẹ̀ tí Ẹ̀ka Ilé Ẹ̀kọ́ Ìmọ̀ Ẹ̀rọ Ilé Ẹ̀kọ́ náà yóò ṣe àgbékalẹ̀ rẹ̀. Kẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta.